adúpẹ́ fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwa parí ọpẹ́ agbègbèlóhun alhamdulillah rabbil alamin ní a fẹ́ yẹ abala ńlá kan wò inú ìgbésẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́niyàn àgàgà wátàálà gbọ́lọ́wọ́ bá gbọ́ torí pé ìyàtọ̀ ń bẹ láàrin èèyàn lásán tí ó gbàgbọ́nú ọlọ́run àti mùmínì tó gbọ́lọ́run gbọ́ ẹ̀rí wọn àdọ́gba a ma gbọ́ tọ́lọ́wọ́ ma sọ pé àwọn kan ni mùmínì wo Suratu Bakara ní bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run sọ ìrìn èèyàn mẹ́ta fún wa ìran àkọ́kọ́ al-mu'minun ó fi àyà márùn sọ̀rọ̀ wọn ìran ẹlẹ́ẹ̀kejì al-kafirun àwọn aláìgbàgbọ́ ó fáyà méjì péré sọ̀rọ̀ wọn àwọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta al àwọn tí wọ́n gbàgbọ́ lẹ́nu tí wọ́n gbàgbọ́ lọ́kàn àmànáfikì áyà tọ́lọ́n fi sọ̀rọ̀ wọn ó dédé ẹ̀ lógún ni ní àwùjọ Islam wàhálà wọn pọ̀ lọ́lọ́n fi tẹnumọ́rọ̀ wọn pọ̀ ṣùgbẹ́ wọ́ ọ̀rọ̀ tọ́lọ́n bá sọ lórí àwọn mùmìnì ọlọ́ni a'udhu billahi minash shaitonir rajim alif lam mim alif ذلك الكتاب لا ريب فيه ọlọ́run ní alif lam mim àwọn àfá àgbà àwọn àfá àjọun wọ́n lọ́lọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n ìwúlẹ̀ dààmú ara wọn pé pa àwọn àfá àtù pẹ́ bá tututu wọ́n ní allahu alam allahu alam nígbàtọ̀ pé ń dáwà fi kányẹ̀ ẹnu kí látọ́ ń dànù ara wá sí táà fi gbogbo ẹ̀jì sọ́dọ̀ lọ́n pé àwọn bàbá wa àgbàlagbà wọ́n ní Allahu alam bí muradi dhalika ọlọ́ngan lọ́mọ tó gbà lérò pẹ̀lú alif lam mim in tó gbà lérò náà ni túnmà rẹ̀ dhalikal kitabu la rayba ọlọ́ni tí a ní tí ìzàlù kúránì karim kò sí iyèméjì ń bẹ o kò sí rújú ń bẹ o hudan hudan lil muttaqin

والذين يؤمنون بما أنزل إليك àti agbàgbọ́ ohun tá a sọ̀kalẹ̀ fún ra ànábì gbọ́ وما أنزل من قبلك àti ohun tá a sọ̀kalẹ̀ síwájú kí ànábì tó dé wọ́n gbàgbọ́ وبالآخرة هم يوقنون wọ́n tún ní àrídájú àmàdájú nípa àjíǹde lẹ́yìn ikú ọ̀rọ̀ àlìkíámà ó dá wọn lójú kò rú wọn lójú Láìka aláhùdẹ mìíràn bí i. Ọlọ́run láwọn náà nẹ́wà lójú ọ̀nà Ọlọ́run bá wọn tó tọ́ àwọn tá ń sọ yọ̀kẹ́ àmáyé wọn náà lẹ́ni èrè láyé ẹni èrè lọ́run ọlọ́mọsá ìsíwá sínú wọn ìró àwọn mùmí nínú táwọn tó lọ́dọ̀ ọlọ́run àtẹni tó ń sọ̀rẹ̀ tó ń gbọ́rọ̀ ọlọ́run jẹ́ ajẹ́ka nínú wọn ẹ wá gbọ́dàn kèfèrí innal أنذرتهم ó ṣe kìlọ̀ fún wọn o أم لم تنذرهم àbójẹ́ ṣe kìlọ̀ fún wọn لا يؤمنون wọ́n nígbàgbọ́ ẹ̀rí ó sọ̀rọ̀ lọ́n fún wọn ó sọ fún wọn wọ́n nígbàgbọ́ kí ló jórí bẹ́ẹ̀ ختم الله على قلوبهم ọlọ́run ti dí ọkàn wọn wa ala sam'ihim bákan náà etí ìgbọ́ràn ọlọ́run ti dí wa àbẹ̀sọ́rìhìm rìṣáwà ojú rína wọn gàgá ti bò wọ́lẹ̀hùn àzàbùn àzìm àìkú wọn la ìjìyà àwọn náà níyà tó tóbi jù àwọn kèfèrè nù ẹ̀rí ṣé ròyìn wọ́n jẹ́ ròyìn mùmìnì kọjọ́ kó tó wá kan ròyìn àwọn ẹlẹ́ẹ̀kẹta ومن الناس ومن الناس من يقول آمنا بالله ó ń bẹnu àwọn èèyàn tán tó gbá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lórí ahọ́n wọn وباليوم الآخر wọ́n náà gbá lè kí a mọ̀ gbọ́ وما هم بمؤمنين ṣùgbọ́n ọlọ́ọ̀bá ló mọ̀ wọn ìṣe mùmìnì يخادعون الله wọ́n ń tan Ọlọ́run bá jẹ والذين آمنوا wọ́n ń tan mùmìnì jẹ náà sọ pé agbọ́lọ́wọ́ bá gbọ́ àjọ máa kírun ní ṣùgbọ́n tí a ń kí inú tí ọ̀dọ́ kan ni ọlọ́run wọn àtẹ́ni kankan jẹ́ àfárá wọn o gbọ́n wọn àmà kí ló jórí bẹ́ẹ̀ fi qulubihim marad ìbẹ̀nú ọkàn wọn àrùn fazadahumullahu marad ọlọ́run wá ṣàlékún àrùn náà walahum azabun alim ọ̀nà wá ní ẹlẹ́tẹ̀ èrò bima kanu yakdhibu látẹ̀gbọ́n pọ̀rọ̀ bá kí ni ìran àkọ́kọ́ ìrẹ́lẹ́ kẹta ìrẹ́ ọlọ́run ìran àkọ́kọ́ ní kó ṣe wá o mọ́sá ní kèfèrí mọ́sá ní manáfíkì ẹ̀rí tàbí wọnú surat Muhammad ayà ayẹ̀lẹ́ kejìlá a rí ń bẹ̀ ibi ọlọ́run títún yanjú ọ̀rọ̀ àwọn kèfèrí pọ́nbélé walladhina kafaru ọlọ́run lẹ́ra àwọn kèfèrè yatamatta'un wọ́n máa gbádùn wọ́n máa gbádùn ni wayakulun wọ́n máa jẹ kama ta'kulul an'am bẹ́ẹ̀rẹ̀ kó sí máa jẹ wannaru mathwal lahum iná lé wọn lọ́dọ̀ ẹranko lọ́dọ̀ ewúrẹ́ ọ̀dọ̀ àgùtàn ọ̀dọ̀ màálù ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹṣin ìbáka la halala wala harama la kò sí pé lè tó eléyẹ ọ̀tọ̀ ètò bá wù tó bá fi mú sí báyìí tó bá ti wù ni kódà bó ṣe pé ń jẹ́ ọpa jọun àwọn tí wọ́n bá dá oko tẹ́ran wá ń jẹ oko wọn tí wọ́n wá kéde fáwọn ẹmẹ́ran so tí wọ́n bá wá mẹ́ran so ìtẹ́ran wá ń jẹ́ nú oko yẹ wọ́n wà á pẹ̀lú gamale 20 olùsàgbàdo olùsẹ̀ ẹ̀gẹ́ pákí wọ́n àgbé ilẹ̀ fẹ́ran báyìí pé ọgbọ̀n ẹran lọ́bá jẹ ìtí àti fi gamali 20 pò kí ní ọ̀sẹ̀lẹ̀ sí wọn ọgbọ̀n ẹran náà ni ó kù ọgbọ̀n ẹran náà ó kù túnbọ̀ kò sí àlàálì kò sí àrámù fún ìtọ́ ti wù náà kódà jẹ́ ọpá tí ọba ti ẹ̀jẹ́ yóò jẹ bẹ́ẹ̀ náà kèfèrí torí díẹ̀ ìbí a fẹ́ wò lé ní agbọ́n tá fẹ́ lọ onídáwọn afá ń pè ní fíkúlì halali wàlà harami fil islam fíkúlì halali wàlà harami fil islam àgbọ́yé eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ inú ẹ̀sìn àgbọ́yé eléyìí dáadáa ni eléyìí ẹ̀tọ́ ni eléyìí èèwọ̀ ni ọ̀kanú àwọn ulama ìgbọ́fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ó ní inna mawdu alhalal walharam ó ní tọ́pìkì ká máa sọ pé eléyìí ẹ̀tọ́ nínú ẹ̀sìn wa eléyìí ìwọ̀ ni uwa kiwamul islam olóhun náà ni gbòǹgbò ẹ̀sìn islam ohun lòpó tó gbẹ̀sìn láàmù dúró eléyìí tọ́ eléyìí ọ̀tọ́ àfáì ní gbòǹgbò islam orí ẹ̀ ní islam jókòó lé lórí wàdẹ̀lúlù iman ó sì ní ìtọ́ka sí pé ìgbàgbọ́ ń bẹ lára èèyàn tá bá ń bá lò tá bá ń bá ọ̀rọ̀ yìí lò ní tọ́ka pé ìgbàgbọ́ ń bẹ lára èèyàn pé hadha halal wa hadha haram eléyìí tó léyọ ọ̀tọ̀ ẹ̀rí oníwàmí zanu sidik fi hubili mu'min rabbihi wa rasulihi ó ní bákan náà ó ń lò sùnwọ̀n òdodo ó ní skéèlì òdodo tàbí máa sùnwọ̀n mùmínì ẹlọ́lọ́gbọ́lọ́wọ́ bá gbọ́ lọ́kùn lóbìnrin ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́ Ọlọ́run ló nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ ẹ̀rí tó gbé ta ní ọ̀sọ̀ pé kí ní àláàlì ní kí ní ní o ni Ọlọ́run bá Allah o ní ọ sọ fún wa tí a náàbí wà sí àlàyé ẹ̀ fún wa inú dámà pè lágbájá ìgbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu gbọ́sánbì lẹ́nu ni pé yurahi alhalala walharama fi jami hayatihi yóò ma sàkíyèsí pé ilé ìtọ́ ilé ìyẹ̀wọ̀ ni inú ìgbésí ayé pátápátá ẹ̀rì wọ́n ní fàlà ìmáàna bílá amalin wọ́n ní ẹlọ rẹ̀ ma gbogbo ìgbàgbọ́ tàà bá la ní tàà fi sẹ́kún ìgbàgbọ́ yìí ò ní túmọ̀ wàlá amala illa la muqtada al-amri wa nahy kò tí ń jẹ́ iṣẹ́ nínú ẹ̀sìn wa tí ṣe Islam tàbí lè mọ̀ pé lágbàjá iṣẹ́ tó ń ṣe ọba àbí ọba àyàfi lórí alìámúrú wà náà yóò alìámúrú wà náà yóò ṣe má ṣe ṣe má ṣe ọ̀dọ̀ ta ní ó ti wá lọ́lọ́un gbogbo ń dáa má ṣe láyé orí alìámúrú wà náà yóò lòdó lé lórí ó ní bákan náà wà láìlìtìzáàmù bí ámúrí àmìrin wà láà náà yìí náà ìlànà òbí ó ní ẹ̀sì lè rí kí àyìn kan pàṣẹ pé máa ṣe nǹkan báyìí kí ẹ̀sì máa ṣe má ṣe nǹkan báyìí má kásì kó ń bẹ̀ ó ní ò lè ṣẹlẹ̀ sẹ́nìkan àfi kẹ́yìn tí ẹn tó pàṣẹ yẹn pé máa ṣe tàbí má ṣe kánífẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ láàfin ṣe ìfẹ́ ọlọ́run láàfin gbọ́rọ̀ báwọn ìyàwó kan ní àmúra ẹ̀ báyìí kó orúmú tó bẹ́ẹ̀ sí rí wọn náà nù ó wà wọn náà kan náà wà ní òhò káfẹ́rẹ́ máa fẹ́ sí wọn kí ni wọ́n tẹ̀lé sí ọlọ́run ẹ̀rí torí díẹ̀ àtọkùnrin àtobìnrin gbogbo ń tàà ń ṣe nínú ẹ̀sìn wa lábẹ́ máa ṣe ọlọ́run òun náà ni tàímọ́débí ọlọ́run làfíjìnà sí lẹ́rìngbà mí ń bẹ tí àwọn òbí ó lè kókó mọ́mọ́ tọ́mọ yóò rò pé àwọn òbí yàn fẹ́ràn àwọn ni nígbàtí a bá rí pé ìrìn tí ń rìn ìrìn tó lè bá ti ẹ̀jẹ́ ni nígbà bá rí ọmọ wọn obìnrin tọkùnrin kan lé káàkiri láì ṣe pé ó fẹ́ fẹ́ bí ó bá ti ẹ̀fẹ́ sọ́nà ìjọgbà fẹ́nu kí ló fẹ́ máa bá ṣe ìyàwó àdákẹ́ bàbá ọmọ wòran ọmọ yẹn wá rò pé àwọn àyáyọ fẹ́ràn òun tó wọ́n jẹ́ kó ń jayé tó gbọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ náà ní jẹ́rú ayé yẹn láwọn ẹgbẹ́ rẹ̀ náà tí wọ́n ò ní Islam àtàwọn tí wọ́n isi mùsùlùmí ẹ sì ọ̀pọ̀pọ̀ àwọn àgbàlagbà náà ni ó ti dàrú mọ́ lọ́wọ́ bí a kan bá parí ojú wọn ni à yàrí sí ẹfẹ́rí sí ilẹ̀ ọmọ táyé ń bí láyé ń láyé ń ìgbà tí wọ́n ni ẹ̀ kọjọ́ ti wà ẹ̀ tó ráwọn ọ̀daràn àwọn onímọ̀ràn ọ̀daràn lára àyàrísí náà ọba àárọ̀ ní ọba ní lè márísí má kí ní wà ṣẹlẹ̀ sí rí sí kí ní wà ṣẹlẹ̀ sí agbóyún wálé wọ́n a sọ pé rí sí bó ti lóyún só lóyún lálóhun lóyún a ní wà láìsẹ̀lẹ́sìmọ̀ olóyún àwọn ìyá dòyún mọ́ ayé ti wá dáyé òyìnbó wọ́n ní ẹmú test ní àbá lọ wọ́n bọ̀ dr ní kíni kí ni result ti lóyún ẹwà àwọn sunkún tàlọ́wà fún ọ lóyún anú rosí rosí àbúrọ̀ṣídì ní jẹ́ rosí o ń bò wá ń gbé a ní ń gbé kétu ó kó yá àdàbà sí wàhálà àbí òkùn sí wàhálà síwò sí wá ní fóònù nàmbà bí ò ní a ní fóònù ọ̀rẹ́ ẹnu máa ń lò fóònù <laughs> láti máa ń lò fóònù ọ̀rẹ́ tàwà lọ rẹ̀ wọ́n ní Ṣẹ́gun ọwà yá pé hello hello ìyá arísí ló ń pẹ́ o àìtàǹjẹ́rí sí ìyàn lọ́rọ̀ ẹ̀yìn rùsí ó ní bẹ́ẹ̀ ni tí ó sí nǹkan ah rísí ọmọ yìí ni ok rùsí láfẹ́ bá sọ̀rọ̀ ọmọbẹ̀lẹ́gbẹ̀ mi rùsí how are you dáadáa ni èmi ni ya rísí o ẹ̀hẹ́n rísí ti lóyún o a ní rísí o sírọ́sí o ẹbí lè dáadáa èmi ṣẹ́gun Sunday Joel làjọ ń ṣe gbólẹ̀ mọ̀ pé tèmi ló dóyún pé tèmi ló doyún wà láàdé bí ọwà lóòdé àwọn onímọ̀ràn ọmọdáyé ń bí ẹ̀wọ̀n jẹ́ ti àsí wọ́n á padà bí òní padà torí díẹ̀ iná fi sọ fún ayé pé gbogbo ohun tí jẹ́ máa ṣe ọlọ́run má débẹ̀ a máa ṣe àní débẹ̀ wọ́n ní àhúbẹ̀ àyè látara àfẹ́wà sọ́lọ́n bàbá abúnú kan jẹ́ sọ́rọ̀ mọ̀kànlá ó ní kò sí kò nítumà kálá nífẹ́ ọlọ́run ká má gbọ́rọ̀ sí lẹ́nu ó ní ò sí kò nítumà pé mo nífẹ́ èèyàn kan yóò wà máa bá a sọ̀rọ̀ à nígbọ̀ sí lẹ́nu ó sì bẹ́ kankan bẹ̀ ẹ̀rí wọ́n ni wà lè hóbù dúnàtí bá kàdìbìn fi dáwà wàlì ìmánu bí láàmàl kọ́dí yakó nifaqan wọ́n torí díẹ̀ ìfẹ́ sì rí tá ìfẹ́ tá bá fi tẹ̀lé àṣẹ ọlọ́run irọ́ là ń pa ìfẹ́ tá bá lá ní tá fi tẹ̀lé àṣẹ tí ń pa ní irọ́ ń pa ẹnà ngbọ́lọ́n challenge àwọn èèyàn kan ṣẹ́nà nífẹ́ àní Muhammad inú Surat Al-Imran Quran chapter three, verse 31 ẹ gbọ́ challenge tí Ọlọ́run bá fún ẹni babunu Kathir uh, Imam Hassan Basri rọ́sọ pé qul in kuntum tuhibbuna Allah ọlọ́rin ànẹ́bì sọ fún ọlọ́gbọ́lò tẹ́lẹ̀ bá nífẹ́ Ọlọ́run fattabi'uni èmi ànẹ́bì lẹ́tẹ̀lé yuhbibkumu ọlọ́lá nífẹ̀ẹ́ yín àtìfòrí ẹ̀ṣẹ̀ yín jì yín torí wọ́n lọ́bá tí bá ń sọ bá aláforíjì ní títí kẹni ọlọ́run sọ fún wa pé ẹgbọ́rọ̀ sójú ọlọ́run lẹ́nu tí wọ́n bá wá kọ̀ òun ọlọ́run bó nífẹ̀ẹ́ kèfèrí o adamu ta'ati llahi wa ta'ati rasulillahi yu'addi ila al-kufr ìmátẹ̀lé ọlọ́run ìmátẹ̀lé òjíṣẹ́ ọlọ́run a máa sọ di kèfèrí ló fi parẹ́ yìí pé òun ò níbẹ̀ kíni kèfèrí a bá gbé ìpá wọn ọ̀gbọ́sọ̀ ànábì lẹ́nu wọn ọ̀gbọ́sọ̀ ọlọ́run lẹ́nu wọ́n ti di kèfèrí nù kọlọmọsá ní kèfèrí làfáìsọ wá sọ pé wàlẹ̀ dùnà ti bá pé kí a sọ bá nífẹ̀ẹ́ ọlọ́run anífẹ́ òṣìṣẹ́ ọlọ́run àwà tẹ̀lé àṣẹ ọlọ́run àtẹ̀lájẹ òṣìṣẹ́ ọlọ́run kẹ́dìbọn ìrọ̀làǹpàá ìfẹ́ rọ́nu fi dáàwà kan pé kìíní wal iman bila amal káwà aláàgbọ́nà ọba gbọ́ láì fi ṣẹ́kún kọ́díyàkú nifaqan ìmá sọyẹ́ di manáfikí torí di eléyìí ní a fi sọmọ́ yí pé ọ̀rọ̀ fíkìlì halal wal haram àmá bí sọ́sùn wọn ta tó jẹ́ mùsùlùmí òdodo a máa fi ṣe kí ni a fi ṣoṣù ẹni tó jẹ́ mùsùlùmí òdodo ìjẹ́ mùsùlùmí kò túmọ̀ sí nǹkankan ó dìgbà tó ayé pé àṣẹ ọlọ́run a ń ṣe kí ni mọ́débẹ̀ ọlọ́run a ń ṣe kí ni ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì bàbá rẹ̀ tó ní wàlẹ̀ halal wàlẹ̀ haram ahamu shay fil islam ba'da al-aqida ó ní ẹ̀tọ́ lọ́rọ̀ ìmọ̀ eléyẹ ẹ̀tọ́ ni agbọ́dọ̀ máa ṣe inú ẹ̀sìn wa eléyẹ wọ̀ ni agbọ́dọ̀ jìnà sínú ẹ̀sìn wa ba'da al-aqida lẹ́yìn àkídà olókù al-aqidatu lẹ́fì gbogbo àwọn ànábí ọlọ́run pátá gbogbo àwọn òṣèlú pátá tí wọ́n fẹ́ pè àwọn èèyàn wọn sí ẹ̀sìn ọlọ́run ibi akọ́pẹ̀ àti ní àkídà ìgbàgbọ́nú ọlọ́run ubudullaha ma lakum min ibrahim bẹ́ẹ̀ Shuaib bẹ́ẹ̀ Lútù bẹ́ẹ̀ títí tó dórí Musa bẹ́ẹ̀ tó dórí Isa bẹ́ẹ̀ tó dórí àná Muhammad alìmánu awwalan torí pé tí máa ní ọ̀bá dúó alìhàlálù alìhàrámù lè dúró lẹ́lẹ́ fìrí lè nì náà wátá aláǹpẹ̀rẹ̀ wa ní mùsùlùmí kódà wátá aláǹpẹ̀lára wa ní olùgbòsójú ọ̀nà ọlọ́run wa ní nánú du'ad àwa wọ́n ni haula du'at minar rijal alawati da'iyat minan nisa àwọn olùpẹ̀pẹ̀ lọ́kùnrin àwọn gbogbo lóbìnrin lórí alhalalu haram ọ̀pọ̀lọpàá wọ́mbẹ̀ ọ̀pọ̀lọpàá ti kíní lawọ́mbẹ̀ ìdí àfakọ̀t àkàn pè pè mara wa ni torí díẹ̀ lábáyíwá fi ń sọ fún ayé pé والحلال والحرام أهم شيء في الإسلام بعد العقيدة lẹ́yìn àkídà ló tún kù èyàn mélòó wá ń sọ ọ̀rọ̀ halal wà láàrámù fún wa ó dá àwọn tí wọ́n máa ń pariwo àkídà àkídà àkídà àkídà lórí ahán lásán tẹ́ẹ̀lẹ̀ bá kídà gẹ lọ́dọ̀ wọn kàtọ́ wá béèrè àwátá àti tàwọn kan sáà ń bẹ̀rẹ̀ àjẹ́ mùsùlùmí lásán ni táàtì ẹ̀mọ́ ti jákèdá gan ẹ̀rì wọ́n bá ìdàká na ti àkèdá tó ka sahiha wọ́n tí àkèdá bá ti lálàáfíà àkọ́kọ́ nu suratul àkèdá suratul i'tiqad kí àkèdá yẹn ní ala kitabi wa sunna wa jima'i salafina salih o náà ni kí àkídà ìdó lórí kí lọ́lọ́un wí kí lálàyé ànábì kí ni àpanupọ̀ àwọn ẹni ìsáájú rere lọ́kùnrin lóbìnrin àwọn bàbá wa sáájú àwọn yàwó sáájú àgà àwọn sàábí àná Muhammad torí ìjọ tí wọ́n lọ bá Ibn Taymiyyah wọ́n ní kó wá fún alákídà látọ̀dọ̀ rẹ̀ àkàlọ̀ bá Ibn Taymiyyah wọ́n láfẹ́ àkídà látọ̀dọ̀ ẹ̀ tí kí n lọ bá afá kan ní pé afẹ́kẹ́ fún alákìdá ẹ̀rí ngbàtí bónú tó mẹ́wàá dáhùn o ni amalitiqad amalitiqad ṣùgbọ́n lórí pé ẹ ń bèèrè kí n fún ilákìlá lọ́dọ̀ mi fala yukhadhu anni fala yukhadhu anni wọn imú lọ́dọ̀ rú mi wọ́n ṣe kí wọ́n imú àkídà lọ́dọ̀ mi wàlá amman akbaru minni wọ́n è mú àkídà lọ́dẹ̀ tó dújú rú mi lọ bẹ́ẹ̀ ṣe kàmú kí ló ní màtẹ́wà bá mi yìí ọ̀rọ̀ àkídà jù mí lọ wọ́n è mú lọ́dọ̀ ẹni kankan tó dújú rú mi lọ innama yukhadhu anillahi a ma a ma mú àkídà látọ̀dọ̀ ojúṣẹ́ rẹ̀ wa ma ajma alayhi salafu hadhihi a sì mọ́ mọ́ àkídà lórí tí àwọn ẹni ìsáájú panupọ̀ lé lórí bíbùn tí mẹ́rin bó ṣe ju àkídà sí ìbìtọ́ ikójú sínú ẹ̀nìká wọn sọ pé àkídà tiwa àkídà tiwa ẹ̀yin wo gbogbo àwọn afá jọun gbogbo àwọn afá jọun ni a máa yí àkídà wọn wo tó bá lọ fẹ́ ṣe bóyá ìwé àfá kan ó lọ fẹ́ sí takíkọ ẹ̀ ó fẹ́ takharíjì ẹ̀ nínú ìmọ̀ ìgbàlódé nìsìn ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ orin tí ó kọ nǹkan lé lórí mọ́ tí bùúsù ti pọ̀ rẹ́gẹ́dẹ́ tó bá ló mú tọ́pìkì báyìí wọ́n ah, ní master tẹ́ńsí phd wọ́n dín 3000 ó sì lérí tó tó kọ mánu ó wá kú pé ẹjá ṣe ṣẹ́rí ẹ̀ kásàlàyé ẹ̀ àwọn ọ̀rọ̀ tó sọ ẹjá wá ẹ̀rí rẹ̀ lọ bí ó ti ẹ̀fẹ̀ rí bẹ̀ àwọn àdí tó mú wá ń bẹ̀ ẹjá wádí àdísẹ ṣé bẹ́ẹ̀ lórí yẹn ń pè ní takharij alhadis ẹlòmífẹ́ lẹ́mígbà másà ń gba takik ẹjá gbogbo ọ̀rọ̀ tàbí àìsọ̀ yìí níbo láti lè rí inú ẹ̀sìn kí ní dáa lè fi sẹ̀rí fún bí mo wá ń lọ ni pé gbogbo bá wá fẹ́ ṣiṣẹ́ rú ìwé afá kan tó fẹ́ ṣe tàkíjì àdísì tí a rẹ̀ tàbọ́ fẹ́ ṣe tàkíkù ẹ̀ inú tí ó bèlè rẹ̀ ni pé rí al-muallif ẹ̀rí siratul muallif ìtàn ni ó sì wé ẹni tó ìwé tó fẹ́ jókòó tí kí ni biography ẹ̀ tó ṣe inú ẹ̀ lọ́wọ́ àwọ̀ àwọ̀ pé akìdá tó hù ọmọ ìjáde kí làkídà rẹ̀ wọ́n yẹ̀ wò bíbùrù tẹ́mí àṣẹ rí yẹn wọ́n á yà kídẹ̀ rẹ̀ wò wọ́n á wò níbo làkídà rẹ̀ ti dọ́gba níbo ló ti mẹ́hẹ gbogbo àwọn ulama tó bẹ́ẹ̀ wọ́n yà kídà rẹ̀ o mọ́n kẹ́rà wá ní gbogbo ẹ̀ afáwa kan wọ́n ti jáde láyé náà bá ní foríjì wọn ní ìlú Ìlọrin ni umulukura ló ti jáde wọ́n kò Dr. Muideen fata bama ìwé bàbá kẹ́rà wá ní risala sọ́bìlì risala ní bàbá yẹn ṣe bá sùlè lórí mọ́rántí ní 19 99 tí mo wà nílé wọn ní Saudi wọ́n ti parí péjì wọ́n gbà náà wọ́n fi báàsù hàn mí tó pé ó lé ní 1000 pages òdí topic kan ní àkídá ti Imam Kírawání kílà kídẹ̀ wọ́n yẹ̀wò níbùlá àti máa kìdá minallahi wa amma ajma alayhi salafu hadhihi umma a máa mákèdà lọ́dọ̀ ọlọ́run a máa mákèdà lọ́jọ́ òjíṣẹ́ ọlọ́run a máa mákèdà lórí tí àwọn salaf umma tẹ́ jókòó lé lórí tí wọ́n panupọ̀ lé lórí ní tẹnu wọn kò lé lórí lẹ́yìn yẹn àìmákèdà ń bó mi mọ́ àìsẹ́ kí ni àìmákèdà ń bó mi mọ́ tọba tó wá kìdá lọ́bọ̀ mí ìwàkúwà ni tó tó wá gbá kìdá rẹ̀ lérí ìyẹn ìtìkàlùwà máa fẹ́nu wí tó bá wẹ́lẹ́nu kọ́ máa fẹ́nu ẹ̀wí wà ti ma pé wọ́n ti wà lórí àkídà tó dọ́gba ẹ̀rì ìmọ̀ wọ́n sọ ni pé àbáyé wọ́n sọ bá yí pé ọ̀rọ̀ halal wal haram lẹ́yìn òun ló sì kejì àkídà tákídà bá wà lálàáfíà halal wal haram ní oṣù kíní àkídà gbọ́dọ̀ lálàáfíà náà wọ́n ni bákíà lẹ́ẹ̀kà tàlẹ̀dẹ́zì manhaj manhaj manhaj Allah azza wa jalla ó ní pé nígbà akídà tí wá dó ní tó wá kù ní pé ó kú alhalal walharam yẹn ló wà jẹ́ kó lè dúó lórí agbọ́nrin ètò ìlànà ọlọ́run lórí gbogbo nǹkan torí díẹ̀ wọ́n ni wà máa la yatim li fardu illa bí ìwọ́wà fardun gbogbo tó àti yí pé ọ̀ràn yìí ò tí ì sí sí àbí tá bá ṣe nǹkan yẹn náà nǹkan yẹn ti dọ̀ràn yẹn náà ìrun nísìn kí ni ìrun ọ̀ranyàn in lọ sọ ìmára dọ̀ranyàn ìmára ìsọ̀ranyàn tẹ́lẹ̀ tọ̀hárà ìsẹ́ kíní ṣùgbọ́n a ò lè kírun láì ní tọ̀hárà a lè kírun láì ní ma tó tó ara èyàn lè kírun láì lálùwà lábígó táyà mọ́m ẹbẹ́ẹ̀kọ́ ni in tọ́sọ táyà mọ́m àti àlùwà ládọ̀ranyàn lọ́dọ̀ àwọn ulama wọ́n ni máa la yutimu li faridu ila bihi fa huwa faridu wà máa la yutimu li wajibi ila bihi fa huwa wajib in tí ọ̀ràn yàn bá tí ṣe ṣàfikásí nǹkan náà nǹkan yẹn náà ti di ni ọ̀ràn yàn wọ́n ni wa kayfa nígbà tó o bá ma àṣẹ ọlọ́run tó o máa débẹ̀ ọlọ́run kò pọ́síbù torí délé ló ti pé ọ̀rọ̀ alhalal walharam muhim muhim jiddan ó ṣe pàtàkì gan nínú gbèsè ayé mùmìnì torí àwọn agbọ́nrin tí al-halal wal-haram tí ó bá lọ́pọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ min a'mal al-qulub min a'mal al-qulub iṣẹ́ ọkàn lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà pé tàbá ń sọ halal wal-haram iṣẹ́ ẹ̀ka ara ni ẹ̀mọ́ jẹ́lẹ̀ jẹ́lẹ̀ mọ́ wọ ilé wọlé mọ́ wọlé wọlé mọ́ gbélé gbélé mọ́ lọ bí ilé lọ bí báyìí bí dáa máa gbé sínú ọ̀pọ̀lọpọ̀ máa ń gbé ọ̀rọ̀ halal wal haram sípò wọ́n máa gbé síbi iṣẹ́ táa máa fi ẹka ara ṣe lọ́dọ̀ àwọn ulama iṣẹ́ ọkàn ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọkàn ló ti bẹ̀rẹ̀ ìbẹ́nu sí ọkàn alẹ́ halal ìbẹ́nu sí ọkàn alẹ́ haram tó pé bá a fara bá a ṣe fi ara dẹ́sẹ̀ láfọkàn dẹ́sẹ̀ ẹ wo Suratul An'am Quran chapter 6 120 ẹgbọ́n tí ọlọ́ba mi sọ wadharu wa ní dharu dharu ẹgbẹ́júlẹ̀ o ẹjìnà sí o zahiral ithmi èyí tó hàn ní ẹsẹ̀ ètò gini? tó hànú ẹ̀ṣẹ̀ wà bàtínà àti tọ́pamọ́ nísìn kéèyàn máa mutí ara àbárí ẹn tó ṣe aba a máa ká wọn àbẹ́ ìká wọn mọ́ ẹn tó jalè a mọ́ rí àbárí àwọn ìrìnàṣòsàn àwọn olóró àwọn ológun àwọn ẹlẹ́bọ amákámá àbáikámá àwọn ẹ̀ẹ̀sẹ̀ tó hànú zoilal ithiminu ẹ̀sẹ̀ tó gbọ́ bá sẹlùmí orí ẹ àwọn jẹ́ ń lọ patí tí ọkọ ọlọ́kọ àti ìyàwó níyà ń jọ ń jó obìnrin olóbìnrin àtọkọ ọlọ́kọ ìjọ ń jó ààrẹ àbárí ẹ̀rí wàbàtínà bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ àìrí ẹ̀ṣẹ̀ àìrí ẹn tó wà lọ́kàn rẹ̀ pé ọlọ́ọ̀bá kìí ṣe ọ̀kan ṣoṣo pé ọlọ́ọ̀bá kìí ṣe gíní kìí ṣe ọ̀kan títà ló lè jùnú àméjèèjì tó wà lọ́kàn rẹ̀ pé ọlọ́run ọba kì í ṣe ọ̀kan ṣoṣo ni. ẹ gbọ́ ni ẹni ó gbà pé ọlọ́run ọba bímọ àtẹni tó pààyàn ìta ló tóbi jù tó gbà pé ọlọ́run ó bímọ ẹ̀yin òsì wá kàkó lè jẹ́ nǹkan máa pààyàn ẹnìkan ló lè pọ́lẹ̀ lọ́lọ́run bímọ yìí ẹ̀rí yẹn lẹ́sẹ̀ ẹ̀yẹn lọ wo ìgbẹ̀yìn suratu Maryam kẹwàá tọ́lọ̀ fi sọ̀rọ̀ kẹyàn sọ pọ́pọ́ Ọlọ́run bá bímá wàkọ́lù tàkọ̀dà rọ̀hmánù wàlàdà ni wọ́n sọ تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا. ah ọlọ́ni tẹ́ ẹ wú yẹn tẹ́ ẹ bá pẹ́ àánú ọlọ́run bá ní ibi ẹ ti wí sánmà bí ó sì yá ilẹ̀ bí ó sì rí òkè bí ó sì fàya tó pẹ́ lọ́lọ́run bímọ an da'aw lirrahmani walada. kò sí tí wọ́n tẹ́lẹ̀ ṣẹ̀gbọ́n pé wọ́n pe ọlọ́run wọ́n pe ọmọ ọmọ ọlọ́run o. wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada. ọlọ́run náà tọ́ kí ọlọ́run bá bímọ kò tọ́ fọlọ́run ẹni ọba gbébọn tó pààyàn láwà pariwo òláwà káà ní ẹlẹ́sẹ̀ lọ́sẹ̀ wípé ala halal wala haram ó bẹ̀rẹ̀ min amal qulub látara iṣẹ́ ọkàn qabla amal jawari kó tó kó sẹ́ kára torí díẹ̀ òsùnwọ́n tọ́nú yàtọ̀ sọmọ ọmọ ìdẹ́niyàn tàbí nìkan ní tó lọ sọ́ jí ń pàtọ́ jí ń pàtọ́ ọjọ́ ẹnìkan tó mutí tó sọ́lẹ̀ gbàá tàlápìlẹ̀ ní burú jù láàrin wọn ẹ̀dà mi lónìí ah. <laughs> tójú ẹ̀bá ti lè dá bá ti gbọ́lọ́ ọba gbọ́ ti tánu ìyẹ́ ti tẹ̀rì sínú wàhálà fìfí tí náà ti sákàtú ó ti lọ mọ́ yín lọ eh, ọlọ́run gbogbo àwọn tí ń bẹ lára wa tí wọ́n ti kó sọ́wọ́ àwọn ará bí ọlọ́mbà dìpọ̀ àwọn yọ́mbẹ̀ mú ilé ti gbọ́nà máa ọgbọ́n tọ́rọ sọ ni lẹ́ẹ̀kan khatamallahu ala qulubihim wa ala sam'ihim الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ọgbẹ̀ bọ́lọ́n sọ́nù bọ́lọ́nà tí wọ́n etí kún ni wọ́n ní bọ́ọ̀sọ́ bọ́ọ̀sọ́ wọ́n ní gbọ́ tó pé dìdí tí ọkàn wọn etí ìgbọ́ràn wọn èdìdí bẹ́m̀bẹ̀ ojú na wọn àti dá nǹkan bò wọn ò lè rí náà torí díẹ̀ ìrẹ Ọlọ́run àdúpẹ́ o tó fi wá mànà o tó sọ wá nù gbogbo àti wọ́n jẹ́ ni wá tí wọ́n ti sọnù Ọlọ́run ní padà wálẹ́ ní tí ó kàn wọ́n lọ àdánwò tí ó kàn wọ́n fẹ́ padà sínú ẹ̀sìn mi lójọ́ kàn torí díẹ̀ a ti rí ipò tí alhàlálù wàlhàrám tó wà nínú ẹ̀sìn ayàtà wa ń tú lọ lẹ́ẹ̀kan náà ni pé الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ọ̀nà dájú àwọn tá ń sọ yìí ẹ̀ṣẹ̀ ni wọ́n ń dá a sì san wọ́n lẹ́sẹ̀ ẹ̀san wọn tí wọ́n dá pé kálukú bá ṣe tẹ̀rì sínú ìbàjẹ́ ìbàjẹ́ ọkàn ìbàjẹ́ ara síbẹ̀ ni a ṣe san lẹ́san rẹ̀ ẹ wọ́n ráwọn sàbí àní Muhammad àwọn gbájú mọ́ ọ̀rọ̀ ọkàn ju ọ̀rọ̀ ara lọ ọ̀rọ̀ ọkàn wọ́n gbájú mọ́ ju ọ̀rọ̀ sí ara lọ wọ́n ń pè àbá kan ní anzola al-asadi sahabiyun jalil radiyallahu ta'ala anhu àndọ́là yìí sàábí ànábì ni nínú àwọn ẹni rere ní tẹ́bálọ katan rẹ̀ ṣùgbọ́n mọ́ fẹ́ lò nínú ilé ni níjọ́ kan ọkàn jí ni ọba fún ọdọ́dọ̀ Abakiri. ó faka ó ní àbákìrì à ń tọ́ láti di mọ̀náfi kí ó ó yẹra rẹ̀ wò ó ní à ń tọ́ láti di kíní ẹ̀sì ma pé tó tóbi jùnú àwọn sàábé ànábì mọ́ ń bẹ̀rù ní fàgùlé lára wọn gan àbákìrì sàáwò kí ló sọ di mọ̀náfi kí ó ní ń gbà tí mo bá wà lọ́dọ̀ ànábì tí bá ń sọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe wáàsí ẹ̀mí mi a wà rárá ọlọ́run á dàbí ìgbà tí mo ń rí náà mí ọ̀rá lè jẹ́nà ìgbàgbọ́ mi á lọ sókè tí bọ́ wá kú ń bẹ̀ tán tí mo délé láàrin àwọn ìyàwó mi láàrin àwọn àmì tí mo dédé ọjà mi ìgbàgbọ́ yẹn á ti sọ̀kalẹ̀ ọ̀tọ̀ ni mo ṣe ń wà tí n bá wà lọ́dọ̀ ànábì tí n bá kò lọ́dọ̀ ẹ̀tán mi ò bá ọkàn mi ń bẹ̀ yẹn mọ́ àbákìíṣẹ́ tó ń sọnù ìwọ nìkan kọ́ náàfàkà abubakiri náàfàkọ́ abubakiri in ni wọ́n fi sọ sùn wọ́n yẹn sẹ́rù ni wọ́n ò kí sí àsìkáàrù ní wọ́n ṣe láà wọ́n yí ọkàn wọn o níbo la wà lọ́dọ̀ ànábì tabakú mẹ́bọ̀lá tó wà ní bá fọ́ dọ̀dọ̀ ànábì irú jíṣẹ́ ọlọ́run àkóso rọ abẹ́ o a ń wà mọ̀náfíkì o ànábìkí ní ìwọ̀n àmọ́gbẹ̀ o wọ́n tàbá wà lọ́dọ̀ ẹ̀ bí ṣe máa rí ìbá mẹ́ àà àbírí bẹ́ẹ̀ ni ṣé ń gbà tí ẹ kú lọ́dọ̀ mi kò sí tọ́lọ́ ń bẹ̀ mọ́ rárá àwọn ló kú ń bẹ̀ o kọ̀kan tó ní àwọn àbí ṣe máa rí nù iṣẹ́ ọmọ iṣẹ́ ìyàwó iṣẹ́ àtàrà nù wọ́n náà wo kò síwáyé tó lè gbọ́ kò síwáyé tó lè ṣe bàbá jẹ́ imam tó táwọn ọmọ ní sẹ́mọ̀ pé ò sí gàrí lé <laughs> gáàsì náà ti tán o sẹ́mọ̀ pé inú òkun lẹ́bára wa kò sí bẹtiró tí ọkàn yẹn tó mẹ́mẹ́ ma <laughs> àbákan àbákan náà àwọn àfáà sáájú ń gbà tí bàbá wa eh, Yusuf Qaradawi tó ń sọ ipa tí ó sì máa ń kó ó ní òsì a máa lápá làákàì àfá yẹn àfá àti máa ṣe tí a ní mọ́síálà àwọn isu tó wá sí lọ́pọlọ tó fẹ́ kọ́ọ̀lẹ̀ 40 pé kó nǹkan tó kó nǹkan bí ọmọ kan tó pé kò sí èlùbọ́ o bí kò sí dẹ̀kíkù ńlé o ó ló sì <laughs> ó tọ́ pé bẹ́ẹ̀ ṣe wà lọ́dọ̀ mi lẹ bá ń wà lọ láéláé tẹ̀yìn jẹ ah ó bẹ̀ bá ń lọ títì malikos ma bàyìn lọ́wọ́ pé salamu alaikum wọ́n wà ma bàyìn lọ́wọ́ títì wọ́n ma sí salamu alaikum sí yàn malikos ma sọ̀kalẹ̀ wà bàyìn lọ́wọ́ asáà asáà asáà àsìkò ọ̀kan ló ní tiẹ̀ àsìkò kọ̀kan ọ̀tọ̀ àsìkò wáàsí ọ̀tọ̀ ẹ má sáájì kọ́ sọ̀kalẹ̀ tán yányán ẹ sì má pẹ̀tẹ́ fi lọ máa wá gbà mí iná ló bí alẹ́kọ̀ọ́ nìsìn ìtọ́bá tó gbà ń bí ń gbà jọba ètò ìjọba ìdógún ó ti fẹ́ ìtàn bẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ó ti wá gbígbà tí ẹ lọ sí ilé epo ni mọ́tò ẹ tó bá lọ ilé epo kí ní ó ṣẹlẹ̀ sí ìrọ̀nà òwú tó bá ti pálẹ́kọ̀ọ́ mẹ́ta mẹ́rin jẹ bẹ́ẹ̀ ni à ń lọ kíjímà níbi jẹ́ ti wá sí dáadáa à ń lọ sí igbá à ń lọ bọ́bí dáwà à ń lọ sí igbá láti máa fikún fikún fikún fikún fikún ni bí a ti lọ náà ni wípé halal ń bẹnu sí ọkàn haram ń bẹnu sí kíni ẹ̀rí tawhid ìsọ́lọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbo ló ti máa ń bẹ̀rẹ̀ lọ́kàn ẹjọ́ kata nàbí ń bá alì sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ìmọ̀ ní alìmán akidun bilikọlib akidun bilijinan ó ní ta ń pè nígbàgbọ́ ní ta takókó ẹ̀ sínú ẹ̀mí wà tó kùn bilisan ta wá fi ahánwí ta takókó sínú ẹ̀mí jáde wàlì amalu bilijawari wàlì àríkán ta wá ń fi ẹka ara àwa fi ń gbé in tí a takókò ẹ̀ sínú ọkàn tí a fi ahọ́n sọ àwa ń fi ẹka ara tẹ̀lé ó ní yezid a máa lékún wayankos a sì máa dínkù ọkọ̀ makarar sára imamu daila mi lọ́gbà àdísì wálọ́dọ̀ Muhammad ń ta takókò sínú ẹ̀mí tí a fa wọ́n wú síta tí ẹka ara wa ń túmọ̀ sí a máa lékún a máa dínkù a ma ṣe kíni a ma lékún àsìmọ̀dínkù yezid bitọ̀ hàt wa sọ̀lẹ̀ hàt yóò ma lékún àbá ní tẹ̀lá sẹ́ ọlọ́run wọ̀yáǹkòs bilimahasi wàláfàm yóò sì ma dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ bàbá tí ń ṣe dáadáa gbàwọ́ ma ṣe kíni bàbá tí ń ṣàìdá ẹ̀rínú àti ìgbà ní láyẹ̀zìn ìzáni yẹ́zìn wa mu'min ó ní èyàn ò ní máa ṣe sìn pé bá ń ṣe sìnà lọ kẹtàn wá pè ní mùmínì ó ní ọ̀pọ̀síbù áka imani kó lára rẹ̀ ìgbà tó bá ń jalè lọ́wọ́ láka imani kó lára rẹ̀ wọ́n máa ń ká imani lára èyàn bí a sọ wọ́n bọ́ kó ẹ̀rẹ̀ torí díẹ̀ fíkùlù halal wà fíkùlù haram muhim jiddan muhim jiddan ó ṣe pàtàkì gan fi àyà wàlìmùmínà nígbèsí ayé mùmí lọ́kùn àti lóbìnrin torí díẹ̀ láfìrí pé iṣẹ́ ńlá ni àwọn sàábé wọ́n fi iṣẹ́ ọkàn ṣeré tawhid ó ní halal ó ní kíni ó ní ọkàn halal nù shirik ìmú nǹkan mí pọ̀mọ́ lọ́nú ẹ̀mí ìyẹn ni haram lórí pé mùmínì làbúdá ń yakuna muwahidan la yakun mushrikan yakunu ẹ́ e? muwahidan olùsọ́lọ́wọ́ bá lọ́kan ṣoṣo kò gbọ́ jẹ́ olùmú nǹkan mí pọ̀mọ́ lọ́n iman halal kufurun haram ìgbàgbọ́ halal ni kúfùr àìgbàgbọ́ haramu ni iṣẹ́ ẹkẹnu sí ọkàn tó dìde eléyìí a ti rí pé ọ̀rọ̀ halal wal haram kò dórí iṣẹ́ ara nìkan kódà ti débi ìmọ̀ ń àwọn ìmọ̀ halal ń bẹnu àwọn ìmọ̀ haram wọ́n ń pè màkà ní ilmu sẹ́yìn ìmọ̀ idán pípa idán ni in tí àwọn kan ṣe táwọn mí ò lè ṣe tó sì jọ wá lójú ìtẹ́nìkan ṣe ìtẹ́nìkan ṣe táwa tó kú ò lè ṣe tó sì jọ wá lójú tó káwa lágara ó lè jàgbárí lólò ó lè jẹ́ alìjẹ̀ lólò tó jíye tí bá rán mí tí ó gbáyìn lórí bá igbá yóò sì kó bíléèdì jáde tó wá kọ́ bíléèdì jáde yóò tún dáṣẹ́ ni ó sì máa jẹ́ ẹnu òsì ní sẹ́jẹ̀ yóò sì kíni yóò sì gbé mi tí wọ́n lè ṣe yẹn a mi ó tún mọ́ bẹ yóò rí báyìí kò sí ní gé tí wọ́n lè dán yẹn wò ìdán ní ìdánù àwọn èèyàn ń kọ́ ní bá ń pè ní ilmùsẹ̀ ìmọ̀ ìdán tí wọ́n kọ wọ́n ń gbóyè lórí nìsìn irú mọ̀ bẹ́ẹ̀ haramu ni iye náà tún ní ìmọ̀ ká wọ́sẹ́ ká sì máa sọ ní tí ẹni ọwọ́ abáwa ẹni ọwá bá wa ká sì máa sọ tí ń ṣe kó sì máa rí bẹ̀ bàbá kan ń bẹ níjọ́ ní Ọ̀yọ́ Aláàfin tẹ bá dọ́dù ẹ̀ ẹ̀yìn kan sọ tẹ bá wá oní ọ̀sọ̀ fún yín a ní Ṣẹ́gun ọmọ ti tó ó sì bá wá bí síbọ̀ ọmọ pówó lọ́sọ̀nù 10,000 tí a fi sínú kóló ní yàrá yàrí sí tó lọ mú ní dédé aago mẹ́ta ọ̀sán nígbọ́n jáde nílé o sì tún wá bá wá bí lọ́bà mara bàbà gbogbo wáyé ma wáwọ́ ẹ́yìn ìwọ ló mú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà kí láàpé sí ìwọ́ lè sọrú yẹn bó ṣe pọ̀ lọ́nu àwọn èèyàn ń kọ́ gbogbo ìmọ̀ tí a fi gbaniláyé àwọn sọ̀wédowó kálọ kọrù mọ̀ bẹ́ẹ̀ haram ni lè dẹ́bẹ̀ pé ọ̀rọ̀ halal wala haram gbogbo nǹkan ló dá sí ìtumẹ̀nu kégbé ajé amúnikan ẹ̀wọ́n dọ mẹ́jẹ lè haram ni ilé halal ni ráò wọ́n náà wà hadisi anáwọ̀ Muhammad sallam hadisi iná látọ́yìb láyé pẹ̀lú tọ́yìb máa jọ́sọ wa dhakara rajulan ó sọ ọ̀rọ̀ ọkùnrin kan tí ní àjọ ìgbà tó ń sọ ó ní wàmàtàmù haramu wàmàṣàràbà haramu wàlìmbásù haramu wàgúzì àmìnà hara ọwà náà sókè báyìí ya rọ̀bù ó náà ní èso jẹbàlá wọ́n tó ànàbí ka màtàmù látàrí oúnjẹ a máa zẹ́kẹ́ ní mọ̀ṣẹ́ràbù látàrí kan ìta ń gbọ́ ìta ń wò ìta ń sọ níbi tá lọ ó lè jẹ́ halal ó jẹ́ haram ẹ̀kọ́ tá a lọ kọ́ ó jẹ́ halal ó jẹ́ haram ọ̀nà tá a gbà lọ́kọ tá a gbà níyàwó ó jẹ́ halal ó jẹ́ haram ọ̀nà tá a gbà kọ́kọ ọ̀nà tá a gbà kọ̀yàwó ó jẹ́ halal ó jẹ́ haram iṣẹ́ tá ń ṣe ó lè jẹ́ halal ó lè jẹ́ haram báàbù la halal wà la haram wáàsì báàbù wáàsì ọ̀fẹ́ kìí sí nǹkan tá a lè fún gbogbo tí mùsùlùmí sí ló lè ní halal ló ní haram ní sọ wípé lẹ́yìn àkídà kí ló tó kù al-halal lẹ́yìn àkídà kí ló kù al láti wá múrí bọ́ ìyẹn gan wá lọ́rọ̀ ló pé lọ́dọ̀ àwọn ulama wọ́n pè kíníkan ní akamu hukumu takilifi akam alhukumi atakilifi àwọn àdájọ́ tó wà fún ìdájọ́ àwọn tá ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn ẹ̀rí wọ́n ń pè àwọn kan ní mukallafu tó bá jẹ́ ọkùnrin wal mukallafa tó bá jẹ́ obìnrin ẹni a bọ̀ lọ́rùn ẹni tí ẹ̀sìn ti di ọ̀ranyàn fún ní jẹ́bẹ̀ẹ́ ẹni láti ṣekí ní ẹni tí ẹ̀sìn ti di ọ̀ràn yàn fún ló ń jẹ bẹ́ẹ̀ tẹ wá rí bóòlẹ̀ sí tẹ ọ̀ràn yàn fún yàn ó ní indabulug níjọ́ tí ọmọkùnrin bá ti dépò ọmọkùnrin tọ́mọ bá ti dépò ọmọbìnrin ìní à ń pè ní ó ti bàlágà ọwọ́ àtà ń pè ní alamatul bulug àwọn àmì ọmọ ìtì bàlágà o fàpọ̀ ẹni ìsìn ọmọkùnrin tó lálà pé òun sùn ọ̀sán ló sùn ni alẹ́ ló sùn ni àárọ̀ ni ìrọ̀lẹ́ ni ìdájí ni àárín ni tó wá lóun lálà róbìn lójú oorun tán wájọ ṣeré ìfẹ́ òun wá gùn lórí gé ọkọ ẹ̀ lórí nígbàtí ó jí ó bá rí ngbe bá ti ń kẹfin ipo ma ti n dagba lati ma ba soro lọ agbegbe ibe to bá tó wá sọ fún bàbá rẹ̀ tàbí ìyá ìlọ sọ fún ni pé mo mọ̀ lálà ní aago méjì ọ̀sán yi. in ti wọ́n kọ ni tí ọba ti ma nípa ìwẹ̀ ọ̀ranyàn wọ́n kọ níwẹ̀ ọ̀ranyàn loju ese tori pe gbogbo nka ti dọ̀ràn ile lori nu no àwọn màlẹ́kà ó sì fáìlì tó fún yóò ní new file ìgbà ni ó tó ma ní pé ó lè léyìí yóò gbalada ó ṣe lè yóò jìyà ni tàbí ọmọbìnrin náà tí ó rẹ́jọ oṣooṣù náà àwọn àmì ni àmì pọ̀ àmì tọkùnrin pọ̀ tí wọ́n kà rẹ́gẹ́dẹ́ àmì tóbi náà pọ̀ tí wọ́n a máa yí padà ìbẹ́ inú ẹ̀ náà nìran abẹ́ inú ẹ̀ nìran abíyá inú ẹ̀ náà lọ yẹn fáwọn obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àmì pọ̀ rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n kan sọ díẹ̀ díẹ̀ fún wa ń bẹ̀ o náà ni ọmọ ìjọba ti di pé ó lóun rẹ̀ jẹ́ oṣooṣù mọ̀mọ́ rí ó ti kọ lẹ́kọ̀ọ́ bí ó ṣe máa para mọ́ bẹ́ẹ̀jì oṣù lọ́dọ̀ ọlọ́run àwọn nǹkan tó yẹ pé bọ́bá ṣe tẹ́lẹ̀ ọlọ́run bó fò kò sí fífò mọ́ mẹ́ wọ́n ma kọ́lẹ̀ fún ni àwọn ẹwà rẹ̀ àwa ní ìdájọ́ tó gbé dúró gbogbo tàbá tí wá ń ṣe ní ẹ̀yìn ìgbà yẹn lórí agbọ́nrin márùn ló lórí agbọ́nrin mélòó márùn márùn mélòó mo pé márùn nínú ẹ̀ gbogbo tí ń ṣe yẹn kọ́pọ̀ sí gbogbo tí ń pè ní faridun awajibun iná ń pè ní kíni ọ̀ranyàn nǹkan tó ń ṣe yìí kí lá máa pè fún ọ̀ranyàn ó dọ̀rìn lè lórí tí ó bá ti lè ṣe ìyàlókù àkọ́kọ́ nù ó ní pé bá ti ń ṣe yóò máa je ẹni ẹ̀yìn lodo Ọlọ́run tí ó bá ti jẹ́ yóò máa jẹ́ ẹni àbùkù lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn yẹn lẹ́ẹ̀kì tó tó lè jẹ́ oníkọ́jẹ́ mandub mandub wájìbù ní pé in tẹ́sì fẹ́ ká ṣe lọ́rùn èèyàn ní dandan tó tí ó bá ti lè ṣe ó ti di ẹlẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run náà pè ní wájìbù náà pè fáridù ṣùgbọ́n wọ́n máa ń lo fáridù fún ju wájìbù lọ tó lọ́dọ̀ Abu Hanifa rahimahullah òun pín ó yà fardu sí wájib gbọ́nwò làmá yòókù wọ́n gbà pé fardu wal wájib bimana wahid lọ́bà Abu Hanifa rahimahullah ó gbà pé fardu ju wájib lọ wájib tó fardu ṣùgbọ́n ìdá jùmhur ibi táwọn àfá pọ̀ sí ni pé àti fardu àti wájib kíní kanáà ni ìdá imamina malik ìdá imamina shafi ìdá imamina ahmad ibn hanbal wa homina minal ulama ẹlẹ́ẹ̀kejì ni mandub in tí ẹ̀sìn fẹ́ ká ṣe ṣùgbọ́n kò sí lọ́rọ̀ yẹn pátápátá ó ṣe kí ni ẹ̀sìn fẹ́ ká ṣe ṣùgbọ́n kò ṣe lọ́rọ̀ yẹn pátápátá ó di bọ́bá wù ẹ́ ṣe bọ́bá wù má ṣe ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin makuru jìnà sí o gbọ́nà bá ṣe ẹ̀sẹ̀ rí o tó nǹkan ṣùgbọ́n afẹ́ kó jìnà sí èyàn náà wọ́n pín ẹ̀sìn méjì ìjìnà sí pé kí ẹ̀sìn ẹ lè mọ́ ìjìnà sí pé ó lè tún di èèwọ̀ ṣùgbọ́n tàà sáfẹ́ ni pé jìnà sí si ohun ò tó haram ẹlẹ́ẹ̀karùn ni haram má débẹ̀ o má ṣe kíní má débẹ̀ gbogbo tí èyàn bá wá ń sí láìtàn bá ti jẹ́ mọ̀kálà ọlọ́ ti bọ́ sí agbó kanú márààrùn ṣe tí ń ṣe lọ́wọ́ yìí ṣe fárídù ni àbí mọ̀ndú àbí mọ̀bá àbí mọ̀kúrú àbí haram kódà tí májùkú tàà jókó nísìn ọmọ lábẹ́ ọ̀kanú mẹ́ márààrùn kódà tí mọ́ ìmúra tí kálukú múra bó ṣe múra ẹmbẹ lábẹ́ márààrùn ọ̀kan bẹ̀ ìmúra rẹ̀ lè jẹ́ fardù ó jẹ́ mandub ó jẹ́ mùbá ó jẹ́ makuro ó lè jẹ́ haram ìlú ìgbẹ́ ọ̀rọ̀ ẹni kéèyàn lẹ́fẹ̀ẹ́ inú inú tí a máa ma lè kéèkéèké yẹn nígbàjá ń kọ alẹ́kọ̀ọ́ wọ́n sọ bá ìpé gbẹ́ bá jẹ́ mukallaf gbogbo ọ̀dáwọ́lé kankankan àfikọ́kọ́ mọ ìdájọ́ Ọlọ́run bá lé lórí náà tí mo fẹ́ ṣe kí lọ́lọ́run bá ma kí ní jẹ́ halal kí ní haram kí ní jẹ́ halal kí ní haram ìdàkejì halal haram ní kíní halal ọ̀tọ̀ kọ̀tọ̀ ọ̀tọ̀ kọ̀tọ̀ pẹ̀lú pẹ̀lọ́dọ̀ ọlọ́run àwọn agbé tí a ti máa sọ̀rọ̀ lọ láwọn àsìkò yìí lati láti pé ká gbàgbọ́ yìí kí náà ń pè halali fílì islam àgbọ́yé kí lọ́tọ̀ kí ni islam ó jẹ́ bí ó ti jẹ́ ìta sọ náà ládá kí a lára ولكم جميعا وسائر المسلمين من كل ذنب وخطيئه سبحانك سبحانك اللهم بامرك اشهد ان لا اله الا انت سبحانك